Yeah. ọmọ kú àbọ̀ oró mọ jogbo ọmọ kú àti ẹ̀yọ́ márùn mọ̀lẹ́ kárẹ̀ o ìfà kan ló dé odùn kan jáde ìfà rẹ ni àgbàrá ńlá ní yàbẹ̀ sí adébábù ìbà àti ṣàyọ̀ olódùmarè o. ọ̀hún mi làbára àgbọ̀nìrègún àtúrí ẹni tí ò sunwọ̀n ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tá a dífá bẹ̀rẹ̀ tá a hùn dá tá a pàjùbà bẹ̀rẹ̀ tá a hùn kọ táyé wà ló fèrè fèǹfé òfurufú jágàdo nígbà ìwáṣẹ̀ ọ̀hún mi làlẹ́ni tí olódùmarè kó ilé ayé lé lọ́wọ́ ìdí ẹ̀ nìyẹn tá a ṣe ń pè ní ọ̀hún ló mẹ́ni tí ó là ọ̀hún mi là ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀hún mi là gbébì kan tá a pè ní òkè ìtàsẹ̀ nílùú ilé Ifẹ̀ òòdáyé ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílé Ifẹ̀ ti wá Ifẹ̀ òòyè lágbo níbi tí ojú gbé mọ́ wá sílé ayé èkejì ní Ifẹ̀ òòdáyé èyí ni àwọn àgbà ń pè ní ọ̀nà tó lọ sí kọ̀lé ọ̀run àwọn òrìṣà ní í ṣe àkóso rẹ̀ nígbà náà inú ilé Ifẹ̀ ló ṣe ẹlẹ́ẹ̀kẹta òní kò dúró kò bẹ̀rẹ̀ lákìní nífẹ̀ Ọọ̀ni ọmọ méje lọ́rùn mẹ́la bí ìlú ilé Ifẹ̀ kó tó ṣàwọlóde oko tá à ń pè nílùú oko lónìí òbí ọmọ kan ń oko lẹ́yìn èyí ó dòde ọ̀yàn tá à ń pè nílùú ọ̀yàn lónìí ni amúkànlóde ọ̀yàn tó ń jẹ́ amọ́sùn jẹ́ mọ̀ pé gbogbo àwọn ọmọ wọ̀nyí náà ló jọba lónìí kí lorúkọ wọn ìlú wo gan ni gbogbo wọn jọba sí kí ni ìdí tó fi jẹ́ pé àwọn babaláwo fi máa ń dé adé láàrin ìlú kí ni ìdí àbájọ tó jẹ́ pé bókò bá yẹ nílùú ilé Ifẹ̀ tí wọn kì í fi túfọ̀ kíákíá ọba ìlú wo gan ni ó túfọ̀ rẹ̀ kí lorúkọ ọba náà àti ìlú tó wà adé ilé sanmi ààrẹ òkìtì ilẹ̀ Yorùbá ti ṣetán báyìí láti ṣàgbékalẹ̀ àgbàràgbà sinimá fíìmù gbogbo àgbáyé ti tètè àkọlé rẹ̀ ní Ọ̀rúnmìlà fáfàní gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́bùn eré oníṣe tẹ́ ẹ sì fẹ́ kí ẹ̀bùn yín ó hàn dé kíákíá ẹ tara ṣàṣà máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní EU ten shop five movie city arena shopping complex bọ́ládé òṣèdì Lagos àtọ́fíìsì wa tó wà ní Ìbàdàn nọ́mbà two Ṣobande street ládojúkọ Bakíbí grammar school ọ̀rẹ́ méjì bus stop Mọ́kọ́lá Ìbàdàn ẹ tún lè pe tẹlifóònù nọ́mbà sùn yìí zero zero nine nine one one eight one eight six tàbí zero zero eight eight three eight seven one five three ẹgbẹ̀rún méjì náírà two thousand naira péré lówó fọ́ọ̀mù fún audition tó tó àkókò báyìí nìyẹn tìràwọ̀ tiẹ̀ náà wọ́n dé tíwọ́ náà dìràwọ̀ láàrin àwọn òṣèré oní tíátà má bu ẹ̀bùn rẹ mọ́lẹ̀ o gbìyànjú. ẹ̀yin lẹ o mọ̀ o mọ̀ o ẹ̀yin lẹ o mọ̀ o o ẹ̀yin lẹ o mọ̀ o mọ̀ o wàhálà dé o o o mm, gbogbo nre nre ẹ̀yin lẹ ò mọ̀ o mọ̀ o wàhálà nre mm, nre mọ̀ o ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ mm, kìkì ara ìjà ni ìjà ni kìkì agiri ìyá ni ìyá ni wàhálà ti lé ibi tó bá wọ̀ gbàmàlà ẹ̀yin lẹ ò mọ̀ o kábílẹ̀ ọmọ lè mọ̀ mu ìjà ni ìjà ni kìkì yagiri ìjà ni ìjà ni wàhálà ti lé ibi tó bá wọ̀ gbàmàlà ẹ̀yin lẹ ò mọ̀ o. Muhammad. Sallallahu alaihi wasallam. A bá jíìpì mi mú wá yọ. Alhamdulillah. Nítorí pé inú ìdùnnú ni wọ́n wà báyìí. Alhamdulillah. Ọlọ́run ò sì ní bà wọ́n jẹ́. Ọlọ́run ọba ọba tó kàǹkà ni ọba tó kún obìnrin. Ọba tó máa ń yọ alààyè jáde nínú òkú. Bó bá sì wọ náà, a tún yọ òkú jáde nínú alààyè. Ta ni òkú? kóòtù wo la fẹ́ fọlọ́run sí ní agbègbè yìí nìsín àwọn tó ń wo ìjókòó yóò mọ yà wọ́n wípé àfi kì í ṣe kàfílàtù náà ni kàfílàtù ń ṣe ìgbéyàwó àbọ̀ kí ni ọlọ́run sọ fún wa nínú súrátù rúmù àyà twenty one ní kíákíá. a'udhu billahi minash shaitani rajim. Allahu akbar. bismillahir rahmanir rahim. kábíyèsí ọlọ́run wàmí ni àyà àti yìí. ọlọ́run ni ó wà nínú àmì ohun ọlọ́run. kánà kálákọ́lá kún mi ní àǹfùsì kún àtiwájà. torí pé ọlọ́run dá wa pọ̀ lákọ́lábo ni ká lè wúlò fúnra wa. ìtẹ́síkùnú ilé ha. ó ní ká níbi ara wa ká lè rí àǹfààní gidi jáde látara ara wa ìyún ọ̀nà ọjà lábẹ́ iná kún mọ́ wá da tán wàrà mọ́ tán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà fi sálẹ̀ kala àyà àti lẹ́ka omi àtàwọn àgbà. ẹni eléyìí jẹ́ àmì fún àwọn onímọ̀ ẹni tó lọ fún wa fún ní làákàyè ẹni tó lọ bá sọnù kó sẹ́dá tó lè fi mọ̀ náà wàláì ẹni tó lọ bá sì fi mọ̀ náà ẹ̀dá kan ò lè sọnù ẹ bá ń gbọ́ lọ́n tó mo bá alájà wa kàfílà mo bá wọn yọ àti àfàwà fatiu ọlọ́run tó ní kẹ́ ẹ jẹ́ ọkọ àtìyàwó kò ní bí ìbànújẹ́ kò ní bí fìyíká. a gbọ́dọ̀ pẹ́ jù báyìí ọkọ àtìyàwó wà á dìde àwọn àáfàá mi wọ́n bá wa so wọ́n pọ̀ pẹ̀lú súrà tó kàǹkà. omi tàbà tàbà ò sí ní. nínú àtúrà ni ẹ gbọ́dọ̀ tóbi ẹ̀yìn. aláàbàtà. ẹ tẹ́gbọ́ sí i tafatafa ò oh, yẹ falẹ̀ mọ́ ojoojúmọ́. Kò sọ̀rọ̀ mọ́ wọn ti ṣe wá àṣìbò wa. Wàláì wàláì. Tí ń jáyé tí ń já mi wò lánàá, àwọn ẹni ọlọ́run lọ́nà máa ń dá ọlọ́run dá àwọn bàbá wa lazi. Alákàlẹ̀ sànàmì ni. Ẹ má sàmì ẹ má sàmì. Àníkẹ́ gbẹ́nu dákẹ́ ná kí ló dé ẹ̀kọ́ ń pariwo tó. Ah, kí ló ṣẹlẹ̀ ló pa ọ́ ìwọ ló hà mí lọ́fọ̀ yìí. ó ẹ lọ́nà fún náà ni yàlùbọ́ bá wọ́n lé olórí lọ́wọ́ ọlọ́kùn àkáǹtì ọmọ dáadáa tàbí láti ọmọdé mọ́ mu. dẹ́bì ẹ̀rọ kò látàárọ̀ náà. bẹ́ẹ̀kì ṣáàtì ṣàkóso ẹjọ́ ní ọdún ọ̀ṣẹ́ wọ́n ń ṣọ̀fọ̀ ń bíbá ẹni gbogbo ẹṣẹ́ wá pa lọ́lọ́bẹ̀ ẹ̀rọ ṣe wá pọ̀ olówó bá tí mo bá gbọ́ tẹ̀ lọ gbé pa ẹ̀ lápá tẹ̀ bá mi lásán tí ń bá wa kí ni ìwọ ilé ṣe ń bọ̀ ilé rẹ̀ nílé ṣe wá sí mọ́tẹ́ máa fi kú. ṣé o kọ̀ọ̀nà bàbá àní tẹ ọkọ̀ jọ kiri iná ṣé kò dùn ọ́. ilà ilà ilà ilà ilà ilà ilà ilà wọ. ilà ọkọ̀ sí ìdọ̀rùn ẹ̀ ẹ̀ lè fẹ́ jọ̀rọ̀ láìla. bí bá fún yín wọ́n ju ẹ̀yìn tó kàtó ẹjọ náà ẹjọ náà ẹjọ ẹjọ ilé ẹjọ ti já fi sọ̀rọ̀ ẹjọ ẹjọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ kọ mèké fún mi àjọ kí la ní mò ń ṣe lẹ́yìn. ẹ̀rù yẹn ń yàgò ẹ̀rù jáwé rẹ ni ọjọ́ wà lẹ́nu o ọjọ́ ń dì mí ni wà lẹ́nu o báwo ni mo ṣe máa dédé ṣe ìyàwó. àṣeyàwó dídùn. ìgbà tí mo dáwọ̀ gbé ìyàwó sọ̀rọ̀ gbà tí mo dájọ́ sọ̀rọ̀ bí wọ́n bẹ̀rẹ̀ já mi tán èmi mo fi ṣe àti wà ọ̀dọ̀ bàbá mi ni báyìí wọ́n ṣe ní wọ́n ti padà mọ́ ògùn ọ̀gbìn ọ̀gbìn ìlú lójú ọ̀rọ̀ ìgbà ọ̀gbìn ọ̀gbìn ìlú bàbá aláwọ̀ mi wà jà. ẹ̀yin lẹ́ o mọ́ o. ẹ ṣe ẹ̀mí ń gbé mi dání tó ṣá. orúkọ mi ni àrífò kànlá. orúkọ mi ni kàfílà tàbí each time tí bá ti rí obìnrin tó bá dress báyìí inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ni mo dẹ̀ máa like and appreciate wọn but tí ẹ bá mind ṣé mo lè ní nọ́mbà yẹn at least kí n máa gbé lẹ́kọ̀ọ́ kan kí n máa sálámù ẹ ṣe oṣù yọ náà ẹ má bínú sá wọn pè é ní ojú yín rí first time tí mo máa rí rè mo ò bẹ̀ kí fún stranger ní nọ́mbà mi ẹ má bínú. ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ̀ sọ́n sí ẹ pè mí ní stranger mo lè sọ fún yín pé orúkọ mi ni òkun láwọn ẹ̀kan péré náà lèèyàn náà máa mọ̀ra àti mọ̀ra náà nìyẹn ẹ̀kọ̀ọ̀kan náà kí n kọ́ máa ṣe sálámù sí i kò sí ẹ̀kọ́ tó burú bẹ́ẹ̀. kọjá ẹ go, gan mo really appreciate ẹ ṣe ẹ máa kí n fún yín ní báyìí gbèsè lọ. Ah, ok kò sí wàhálà gbà yín ẹ̀kọ́ máa pe nọ́mbà yín sìn kí ẹ try get see the number. lẹ́yìn lẹ́wọ̀ mọ́ o mọ́ o ẹ̀yìn lẹ́wọ̀ mọ́ o mọ́ o ẹ̀yìn lẹ́wọ̀ mọ́ o. àlá yẹn òun lórí tó dán ìdánwò bẹ́ẹ̀ yẹn. ẹ wò màmí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ mi ò tẹ̀ irú ilé ìrìn ní ayé mi mo tún béèrè lọ́wọ́ ọmọ yìí pé àbí ìbejì ni ẹni màmí tẹ bá rí bí ọmọ yìí ṣe fi mí pa. ṣé ti rí mọ́mí ọmọ yẹn àwọn ẹni tó ṣe náà ò sí lára ọmọ yàtọ̀ ah, díẹ̀ ló kù kó bá fọ́ gíláàsì wíṣíkì mọ́tò wa náà kó sáré parí ìfikà bẹ́ẹ̀ ni òun àtàwọn gàǹgẹ̀ in ìdíwé táwọn ọmọ ẹ fi ṣe bẹ̀yẹn kàn tí ẹ ṣe bí ọmọ tó wá láti lè rí rárá. ẹ tó yẹ tó yẹ ni ọmọ èdè máa wọ ọmọ yìí ló jẹ́ kí n dẹni tó ń kírun ọmọ yìí ló jẹ́ kí n dẹni tó wá ń gbá ẹ̀sìn. ẹ yóò ṣe gọ́kàn ọlọ́run kàn sọ wípé látara tiẹ̀ ni wọ́n ti máa rí orí ọ̀fẹ́ kó máa kírun ni bí ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ tiẹ̀ nìyẹn ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn òkú sí ìwọ tó pa yín pọ̀ àlà nítorí ṣe máa ń sọ pé àlágọ́ nìyẹn. Hmm. alálàgọ alago ẹwù bí gbogbo ẹ bó ṣe rìn bó ṣe rí ẹ àtẹnudúpẹ tí òfò gíláàsì mọ àbí o olúwa ṣe. ajẹ́ pé àtúrò ìbò ṣe ìpolówó náà. o bẹ́ẹ̀ ni o. bọ̀dá mi. iṣẹ́ òde pé ẹ ti ń fọ́ fún gẹ̀yìn ṣá. ṣùgbọ́n òkè ti tẹ̀ ṣá kí ló mọ̀ tó bá sọ pé èèyàn funfun yàn kí ló dé máa sọ bẹ́ẹ̀ ṣé ọmọdé ni kì í ṣọmọdé mọ̀ náà. i'm a big girl. ọmọ mi ló gbọ́ ẹni tó ń fọ́. <laughs> Ah, ọ̀tọ́nà ti wà lórí àwọn social media ẹ̀ ń ti oje ká gbádùn ní ọmọ mi. ọmọ mi ní dẹ́. àwọn tó ń sọ lọ́wọ́ nìyẹn. àwọn tó ń sọ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tó ń sọ. kọ́lé ni màá ti ń sọ ìdè tí ká mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ náà ó dájọ́ fún rẹ̀ ń sìn àbó dájọ́ dámiló. Look how what you make you. kàfílà lọ́kàn wọ́n fi pa mí lẹ́kọ̀ọ́ fi bà mí nú jẹ́ mọ́ ní ìsín ẹ̀ lóbi ìtọ́jú ìyá àlá ìyá ìjàmbá ìyá kan ọba tó tóbi lẹ́nu sí ìwọ lọ́ba tó ń rọ̀yàn kan bá mi lọ kàfílà lọ́kàn mo fẹ́ àníkù rẹ̀ gbé wọ́n jẹ́ ká béèrè pé bọ́lá ọlọ́ọ̀ mi wà ní ìsìn nǹkan mi tójú wọn lọ sí àgbà ṣàánú mi ṣàánú mi lórí kàfílà. Daddy ṣàánú mi àdánwò ti pọ̀ jù ìyá àrùn ìyá kẹlẹ. ẹ wọ́n làtọ́ òṣìṣì tẹ̀sí ẹgbẹ́ tó gbà láti jọ ìbọn pápá bàbá rẹ̀ jáde o bàbá rẹ̀ jáde o máa pariwo o. tó bá yá wa ni mo tún ti bẹ̀rẹ̀ o ẹni mo tún bẹ̀rẹ̀ wàhálà o ẹni mo tún bẹ̀rẹ̀ wàhálà báwo ni mo ṣe máa wà ní lọ́jọ́ ìfúnmi lọ́jọ́ náà ẹni sọ pé ìgbàdúrà òṣì kí ni kókó àdúrà tẹ́ ń gbà bọ́ pápá báwo máa jẹ́ wẹ̀rẹ̀ fún yín o. ẹjọ́ ṣé ti ń ju bàbá mi náà bẹ́ẹ̀ wo ló ṣì gan pàápàá. bàbá mi bàbá mi o. ẹjọ́ ìyá kálọ̀ ṣé mo gbọ́rọ̀ sí lẹ́nu. gbọ́ arábìnrin ẹ kéré tí ó fẹ́ kí n máa sọ fún ẹ pé bóyá já sọ̀rọ̀ mi mọ́nu lé. ó ń ṣúrú ni jọ́jọ́jọ́jọ́jọ́jọ́jọ́jọ́ kí má bínú kí má bínú ó lè mọ máa tẹ́wọ́ òṣìṣẹ́ alábòsí nìyẹn gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé ṣé kò yẹ kí wọ́n máa fóúnjẹ lé mú kiri nínú ilé àtìgbà tí mo ti wọ nílé ṣé kò yẹ kó máa rábàbà níwájú mi kó máa béèrè pé ọkọ mi ẹ̀dọ̀ kí lẹ fẹ́ jẹ o èmi kàn ń báyọ̀ dànù sínú ilé látàárọ̀. nígbà tó yẹ pé láti jẹ́ tàlẹ́yìn náà ti jáde tẹ́ sí ilé gbàtẹ́dẹ̀ ẹ máa gbọ́rọ̀ àbòsí ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ àbòsí mi ò sí inú ilé láti jọ yìí tí bá wà lẹ́gọ̀ọ́ kí ni mo fẹ́ dà fún yín kí ni mo fẹ́ dà fún ẹsẹ̀ ẹ jọ torí ọlọ́run ẹ fi ti ń ṣe tiyín o ẹ jọ ẹgbẹ́ dùn lọ bó lè ṣe wà ẹ ò ní pẹ́ lọ wọn láìsí tí ò ní pẹ́ lọ́nu lè kó tó kó sẹ́mtn. máa máa fún mi lọ́mọ tàpá mi lẹ́kún wọ́n máa fún mi lọ́mọ tàpó mi lójú mi ọ́ wọ́n máa fún mi lọ́mọ mi rìn yọ tóbi tàbàtàbà ò sí mi tàbàtàbà ò yẹ tẹ́pọ̀ sí tàbàtàbà ò yẹ falẹ̀ mọ́ ojoojúmọ́ náà fi ń pa náà fi ń ṣe kó máa pòbí lẹ́kọ́ ojoojúmọ́ náà fi ń pa náà fi ń ṣe kó máa pòbí lẹ́kọ́ màmá fún mi lọ́mọ tí ó kó mi sí ọyọ́ o bí irú èyí o ká fi ọmọ lè mọ. àbọ̀lẹ̀ tí dàbọ̀. àwa ṣe fàájì jáde ni. àyínájọ fàájì jáde. àwọn ni kò gbẹ́bí ẹ yóò dà fún yín. àmì àmì àṣẹ. ẹyin èmi náà ní ìsìé jáde ni. ṣèṣe jáde ṣèṣe sí é jáde ìyá náà mi sí é bọ̀. bàbá mi káwọn sí é jáde àwọn náà jẹ́ sí é padà wọ̀. ẹ máa ṣẹlẹ̀ báyìí sí balẹ̀ kí lè fẹ́ fọwọ́ ẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ baálẹ̀ baálẹ̀ ẹ má jẹ́ apalansi àjìnà ṣó ti yé yín àwa mọ̀ yín dáadáa o <laughs> ọlọ́run ẹ̀ nígbà tí ṣe promo ara yín o àpò yín gidi gan-an ni ọlọ́run ẹ̀ ní ìdílé kankan kájọ́ da yín mọ̀. ọlọ́ ọkọ ìlú ni ọkọ ìlú ah! ọmọ ọmọ ọkọ ìlú. ẹ wá mọ nǹkan eh, baálẹ̀ eh, ẹ wá mọ nǹkan eh. ṣẹ́ni àtijọ́ tàtijọ́ ń lọ tàtijọ́ ń bọ̀ tá a ṣe ń palansi àkiri tá a polo ti o kiri ẹ kò tí ẹ wò ó pé àwọn ọmọ mi àwọn ọmọ mi nílùú dùn tá à ń dánú yín dùn nílùú ah, ah. kẹ́kọ̀ọ́ tí ẹ ṣeré fún wa ah. kẹ́kọ̀ọ́ tí ẹ bá fọwọ́ ṣeré eh. ó ti jẹ́ bí two hundred díẹ̀ bọ̀ fún wa ká lọ fi ṣáyé wa. ẹ̀yà pépà wà lọ́ọ̀bà lẹ̀. ẹ wo bí ẹ ṣe yóò dà fún eyín ọmọ mi ẹ̀yin ìwọ ọmọ ìmọ̀ọ́mù. nọ́ọ̀mù odidi èmi baálẹ̀ gbogbo yín dẹ̀ mọ̀ pé baálẹ̀ lù yín ní mi ẹ̀ tí wàá rí kí n máa wá yáwó fún yín irú owó wo nìyẹn. wọ́n ah. bẹ fi ẹlẹ̀ dáre ah. ah. ẹ fún wa lówó ṣe fún owó la fẹ́ kẹ́ fún wa. Oh. jẹ́mi wí ọ́ àtijọ́ mi ni sọ̀mí kalẹ̀ wà láàfin lọ́wọ́ gbẹ́rù mi ló wà láàfin àyàgàn afẹ́fọ́ kó ayọ́mọ̀sẹ̀ gbé afẹ́fọ́ kó bá a gbé ni. ẹ jẹ́ sọ ẹgbẹ́ o báyìí ni mi mo ba lórí ohun gbogbo ó di eyín sí i wọ́n máa ń gbé wọlé baálẹ̀ ni o wọ́n ń gbé jáde o ẹ ti pàmì sí i ní ìdílé wọ̀nyí ó yà àfihàn ẹ kó wá sí i. ọ̀bẹ̀rẹ̀ ẹ̀ lọ wò pé ẹjẹ́ bá kọ́ ọ ọmọ máa ṣe gàlẹ́gàlẹ́ láwọn lórí àwọn òkọ́ rẹ̀ jẹ́ ẹjẹ́ kí n sọ fún yín mọ̀ mọ́ kì í ṣe jímọ̀ tí gbogbo ayé ń wárì fún ọ ṣe níbi jímọ̀ kan bó ṣe tóbi tó ẹbí bí mo ṣe gbà mo tún dá kí jímọ̀ nù lẹ́yìn ọmọ mọ́ mi ṣe bó tó sẹ́yìn kó sì yẹ kó sì ọ̀rọ̀ rẹ̀ kó sì ọ̀rọ̀ rẹ̀ lọ sí lórí ẹ̀jọ̀ ló ń bá mi sọ yẹn lọ ló ń bá mi sọ yẹn ló ń bá mi sọ yẹn tó bá mi sọ yẹn lọ. kú ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kan yìí tẹ̀mí lórí bàbá mi sọ̀rọ̀ ayé tẹ̀mí lọ ẹ̀ ní lọ ẹ̀ ní máa bẹ̀ṣù mọ́nú ìlú yìí bá Ogbono, ogbono, ogbono, ogbono, ogbono, ogbono. Love your money, mom. لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ṣórí anything tó bá ti jọ or ọ̀rọ̀ you mi like láìkí máa débẹ̀ because I don't want anybody to scare me. ó dẹ̀ a good love kẹ́ ọ̀ mo love ohun ìgbọ̀n àtìgbà tí mo ti rí ọmọ ìlú jọ́lá àtìgbà ẹni láìpẹ́ mi ti change She will be able to máa wà ní problem tí mo wà nílé ìgbà jáde. ilé yóò tún tún àtìgbà tó ti ń rí ọmọ yẹn lójú àlá mi láì guy guy person bí màá ti dìbò yẹn ṣe wà á close balẹ̀ ṣe close ó ṣàlàyé fún mi pé except tó bá jẹ́ pé àlọ́ bẹ́ẹ̀ tí ó arrest gẹ̀ yẹn ló kọ́ fi sílẹ̀ òun nìkan ni case yẹn lè fi ojú. dìbò yẹn sọ báyìí mo very good sórí dìbò yẹn kọ̀ọ̀kan náà jẹ́ sórí àwọn ọlọ́pàá àwọn náà ní ways of man manipulate mind àwọn èèyàn you understand this share money. so why I feel na is DPA náà ló máa bá so that kó lè lọ bá ẹni tó arrest John yẹn kó lè lọ bá sọ. on my own behalf of. our and it's gonna be on the behalf of girl tí wọ́n arrest yẹn kankan because definitely ẹni tí yóò arrest John yẹn kò mẹ́rin girl yẹn nìkan yẹn tó offend them so in a way so torí girl yẹn kan lọ bá ẹni yẹn á lè bá sọ you know though it's it's wrong o because on the normal ground wọ́n ti arrest ẹ̀ lọ́dẹ̀ yẹ kí ìjọba kan ṣe normal thing tó yẹ kan ṣe kan dájọ́ normally but before kò tó dé ọ̀rọ̀ ilé ẹjọ́ ń dé káàkiri ẹ̀ DPO can still find something to do about it. I think that's a very good idea. Uh, so, Baba Makwa Shima. Kò yẹ, because tọ́lọ́pọ̀ bá ti dá sọ́lọ̀ táwọn ọ̀dẹ̀ ẹ̀ lọ, wọ́n ní ways of finishing eventually and the and the solutions. mélòó ni máa rọra bẹ́ẹ̀. àdàbọ̀ ẹ jókòó. ẹ ká sọ. ah wọ́n máa rí yín o. balẹ̀ um, ọkọ̀ ló bàbá mú kí lórí ọkọ̀ ló ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa àṣẹ tí ó wà lẹ́nu yìí ọlọ́run jẹ́ kẹ́ ẹ ló pa ìgbà yín ti ń tù wá lára àtúbọ̀ tù wá lára jù báyìí lọ. Um, this is Mr. Arif and this is Mr. Ola so ọ̀rẹ́ mi ni wọ́n they are my good friends. Um, pàtàkì wíwá tí anika yọjú sí lórí ọ̀rọ̀ kàfílà ọmọ ṣèwé máa ń ní. ọ̀gá ọlọ́pàá ah! ọ̀rọ̀ kàfílà lè bá a síwájú mi èmi ò di di baálẹ̀ ó yá mo gbọ́dọ̀ yìí ẹ̀yìn just few days ago ni òun ní kí òun visit mi lọ́fíìsì gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀ so ló wá rí kàfílà tí ó wà ní custody wa so wá láti bá mi sọ àwọn kọ̀ọ̀kan lórí ẹ̀ because one way or the other wọn àti kàfílà wọn relate so gbà tí ó jẹ́ kí tó explain àwọn ọ̀rọ̀ ẹ̀ máa jẹ́ kó mọ gravity ẹ̀ṣẹ̀ tí kábílà ṣẹ pé odidi baálé ọkọ ìlú ló ṣẹ sí so mo á wò pé kì í ṣe ọ̀rọ̀ tí mo lè dá ṣe kò sí àṣẹ lẹ́nu mi màá ní kò jẹ́ ká yọjú sí baálé fún ara wọn so that whatever tí o bá ní láti sọ so kó explain ẹ fún yín so bẹ́ẹ̀ baálé ẹ wò mo máa bẹ̀ yín nítorí ọlọ́run ọba ẹ bá mi dáríjì kàfílà torí pé mo mọ̀ pé nǹkan tó ṣe ọmọdé ló ṣe báwo ló ṣe máa wò ṣíṣú tó máa gba ìrèké lọ́rùn òdìdí báyìí ọkọ̀ òlu ẹjọ́ ń tọrọ lọ gbogbo ọ̀nà tó bá fi lè dáríjì ẹjọ́ bá mi dáríjì. olórí tí o gbọ́ ń tán. kàfílà àtúnyẹjẹ ọjẹjẹ balẹ̀ ó ná balẹ̀ tó bá rí gbogbo lẹ̀kẹ̀ balẹ̀ ló kó lọ ló ná wá ó fẹ́ gbó two hundred thousand lọ́wọ́ balẹ̀ èmi ọmọ Ìbò lèmi o mo fẹ́ balẹ̀ nílùú mi kò ṣe bẹ́ẹ̀ ìyá wẹ́rọ̀rọ̀ ìyá wẹ́wẹ́ tẹ́gbẹ̀mẹ ní kéwé yeye láyé lòdìdí balẹ̀ ó gba ayẹyẹ balẹ̀ ẹ wọ ara mi ẹ wo gbogbo lẹkẹ mi ló kó lọ gbogbo gbòdì ló kó lọ ẹ ìwọ ní ọgá ọlọ́pàá ló bá mi kó wa. ọkọ ló yá adé pẹ̀lú rẹ ṣẹrí tẹ bá bínú jù báyìí lọ hmm. ẹ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹrí kàfílà ń tó ṣe ó jọ gbogbo wa lójú. Hmm ṣẹ́rí màá fẹ́ kí ẹ jẹ ìlú rẹ àwọn olùfẹ́mi ẹ jọ because a mọ̀ yí pé ọmọ ẹnikẹ́ni tàbí inú èèyàn tó rí ọkọ òrùfín gbogbo olùpátá lórí fẹ́ ẹ jọ torí tọ́lọ̀ balẹ̀ ẹ jọ ẹ jọ tó ọlọ́run lódùmarè láti bẹ̀rẹ̀. ọ̀dà ẹ jẹ́ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. tàpá mi lẹ́kùn má máa fún mi lọ́mọ tàgbò mi lójú mi ọ́ má máa fún mi lọ́mọ bírú èèyàn tóbi tàfàtàfà ò sí mi. tabataba oyè tẹpọ sí i tabataba oyè falẹ̀mọ́ ojoojúmọ́ náà fi ń pa náà fi ń ṣe kó máa pòbí lákó màmá fún mi lọ́mọ tí ó kó mi sí ọyọ́ bí irú èyí o ká fi ọmọ lè mọ́ mu. màmá fún mi lọ́mọ tàpá mi lẹ́kún má máa fún mi lọ́mọ tàpò mi lójú mi ọ́ má máa fún mi lọ́mọ mi rìn yọ. gbogbo ìwà dúdú tì tí mò ń wù kiri gbogbo ìwà bàmí lórúkọ jẹ́ tí mò ń wù kiri sí kò fẹ́ fi torí olóògbé mo fẹ́ fà náà bí mo ọmọ mi fẹ́ fi fẹ́ yé ni gbogbo ìṣẹ̀lẹ̀ kò yé mi. oyè Ọlọ́run tí ò bá yé ẹ̀dá oyè Ọlọ́run ti gbòkóso gbogbo ẹni tó dá tẹsí Ọlọ́run ti gbàkóso gbogbo ẹ gbogbo ẹ lójú rẹ gbogbo tó ń ṣẹlẹ̀ oyè Ọlọ́run oyè ẹ̀dá ni àdúgbò Ọlọ́run gbogbo ẹ ti wà kàn má gbogbo tó wà no no no no ẹ falẹ̀ mọ́ ojoojúmọ́ náà fi ń pa náà fi ń ṣe kó máa kò bí lákó má máa fún mi lọ́mọ tó kó mi sí ọyọ́ o. káfí ṣe ìdíyàn bá gẹ̀ẹ́sì ní ìlú èyí o káfí ọmọ lè mọ. ní gbogbo ìgbà nínú mi máa ń dùn ṣáá wípé àtìgbà tí mo ti pàdé ẹ ní life mi ti change irú obìnrin bíi tẹ́ ṣọ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn míì tí yẹn máa pàdé níta at the end of everything gbogbo nǹkan máa kọ̀ déédéé change fún ni òun gùn nílé gẹ̀ẹ́ta rẹ̀ in fact um, ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hmm? ọlọ́run máa bá mi kẹ́ ẹ ọlọ́run máa bá mi wà pẹ̀lú ẹ̀ lágbára olóyìn máa ti ọjọ́ wa máa lọ dọjọ́ alẹ́. àmàrí kú nígbà tí màá dúpẹ́ lọ́wọ́ mi ṣorí uh, nǹkan tọ́lọ́run bá ti kọ báyìí sẹ́dà kan tó lè yẹ èmi nígbàgbọ́ wípé ọlọ́run ló kàn á méjèèjì pọ̀ nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tá a bẹ̀rẹ̀ àjọṣepọ̀ yìí nǹkan bẹ̀rẹ̀ sí ní dán mọ́rán fèmí àti so bó ṣe wọ lọ kò lè sí bẹ́ẹ̀ náà àmọ́ àárẹ̀ nǹkan kan ní èmi lọ́kàn àtijọ́ ètò ti sọ pa máa lọ sódò nínú àwọn ọ̀dọ́ náà àti ìlú ẹ̀rọ ṣòfò ní ìlú ọmọ mọ́mí ẹ̀. Ah, báwo ṣe ń sọ̀rọ̀ báyìí in fact mọ́mì gan wà ìgà láti eh? mi dẹ̀ ẹ́ omi òkò mọ̀gbà tí ó máa wíṣ láti fẹ́ jẹ́ ká lọ bá mọ́mì mi. Ah, ah, kí ni nǹkan tẹ́gùn mi ṣe tí ó fàárọ̀ jù tó bá sọ pé ká máa wá sí ìsìn mi ti rẹ́gì. E. ẹ mo ti gbọ́ ọgbọ̀n nǹkan tó sọ bọ̀ kó ń ṣe ìsìn tó sọ fún mi náà la máa sáré lọ sọ́dọ̀ mọ́ mi ìwọ fún mi bíi next week yẹn ṣá àjọ máa ṣe ìlọsíwẹ̀ hmm? ṣé ti dùn sí. ó dùn jẹ. ọkàn ti balẹ̀ ìwà ni díẹ̀ díẹ̀ tó kàn fi sínú gbogbo ẹ̀ báyìí. àná ó dìgbà tí n bá dọ́dọ̀ mọ́ mi kọ́kọ́ mi tó balẹ̀ ọmọ pé ìyẹn bí endorsement. wọ́n á lè pọ̀ ẹ ohun kan tó máa ṣe fún mi sí hmm? nǹkan bíi iyán àti ìforí òórùn mi jẹ. ṣé lè hmm. ṣe olójú ló. <laughs> ṣe dáadáa ni gbogbo ilé ń kọ́ arójú yìí nínú ilé ilé ni orúkọ là ń gbọ́ fàlà orúkọ ṣáá ni àti wá rójú yìí ojú yìí gúrégé. káfí lélẹ̀ káfí gúgògó rẹ̀ sọ òun ni. àǹtí wẹ́ẹ̀lì tí mo sọ fún yín pé ìyàwó dàbẹ̀ o ìyàwó yẹn lélẹ̀. ẹ you òwúrọ̀ ni. ìjàdùbọ́ bá ń wélé olórí lọ́wọ́ ọlọ́run ọ̀rá ń sọ̀rọ̀ láti àbí láti ọmọdé mọ́. láti ẹ̀rọ látàárọ̀ láti ẹ̀rọ láti àbúrò. ẹ̀sọ́ mi ọdún àṣẹ wọ́n ṣọ̀fọ̀ ń bíbá ẹni ló fẹ́ tí wọ́n pa lọ́lọ́bẹ̀ ìwọ́n tí wọ́n fẹ́ Olówó bá tí mo bá tó tẹ̀ ló fi pa lápá. Àwọn ọ̀dọ́ tẹ́ bá mi lásán tí mo bá wà nínú ìwọ̀nyí. Àwọn ọ̀dọ́ ẹ̀ nílé ṣe wá sí mọ́tẹ́ máa fi

gbogbo ẹ̀ mọ́ àdìsí kò fi jẹ́rìí sí ọmọ dáadáa ni mí ọmọ èèyàn gidi ni mí ọmọ chief imam ni mí chief imam tí gbogbo èèyàn dẹ̀ ń ni chief imam sọ̀rọ̀ tábìlì àdéyanjú fún ni bàbá mi. Sùràkàtù Adéyanjú. Bẹ́ẹ̀ni ma. Adéyanjú adéyanjú ó ní bàbá ẹ̀. kábì kábì ọmọ lè mọ ọmú mo gbóná kò ṣáájú ọdẹ ẹ̀yin lẹ ò mọ̀ o ẹ̀yin lẹ ò dá mọ̀ o ọmọ lè mọ ọmú ọmọ jọmọ ọmọ jọmọ iná ọmọ rárá iná ni. ibi ẹ̀dẹ́ òkòtò àbẹ̀kẹ́ kí ló ń wá. kàfílà níbo ló ti rí ìyá tó mú lẹ́yìn àbẹ̀kẹ́ ṣebí tẹ́yà bá sọ pé ó dàárọ̀ bí kan yìí gbọ́dọ̀ tún ṣe kálẹ̀ mọ́ ni. ẹjọ́ ètò ẹ̀sìn ètò ẹ̀kọ́ lẹ́nu ọ̀nà lèmi ẹ máa lọ báyìí. òyà ìyá ti ń bọ̀ yẹn gan ẹ padà sọ́nà gan. bàbá ẹ̀ lẹ́ fi gbà bẹ́ẹ̀ lẹ́ o tí mo fẹ́ ni mo sọ yẹn ẹ kọ́kọ́ bá lọ ná ẹ má lọ sí ẹ. mọ́mí àrífù rẹ̀. Eh, ìyá àrífù ni kí ni. mọ́mí àrífù rẹ̀ ṣé bí mo ṣàlàyé fún yín láàárọ̀ yìí pé mò ń lọ sí ọ̀dọ̀ wọn pé àrífù sọ pé kí wọ́n lọ mọ mọ́mí ò lẹ́nu ìpàdé ṣe débẹ̀ náà làwọn náà lọ pariwo lé mi lórí tó lé mi bọ́ta tó sọ pé mi ò lè fẹ́ ọmọ àwọn òun la fi ń bọ̀ ń bíbà àtúndé bíbà yìí náà tún ní ká máa lọ bọ́mí kí ló ń ṣẹlẹ̀. wo ẹ lè fẹ́ ra yín ẹ lè fẹ́ ra yín ọ̀rọ̀ àkọ́ ẹ lè fẹ́ ra yín ibi ẹ ti bọ̀ báyìí sáà ni ẹ mọ ẹ wo ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kémi kan kí n ti ẹ̀ka lòlò ẹnu mi ojú tó ti mọ ni ni kò ṣáà lóhùn mọ ni mọ́. àbẹ̀kẹ́ lẹ́nu ẹ̀ tó mọ̀ pé gbogbo ìlà yìí lo gbogbo wàhálà tó kó bá ọmọdé inú lé mi. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

talẹ̀ béèrè. Ah, ọmọkùnrin kan là ń lé bọ̀ bọ́ ìgbà tí a máa fi dé kọ́nà yìí àmọ́ bó ṣe rìn bóyá bí ló wà bíbí àwa lè sọ. ẹ jọ báwo ló ṣe rìn. ó dúdú ó lómi lára onítẹ́ẹ̀dì òkun bàbí. ibi ló wọ̀ dúró sí mi lórúkọ ẹ̀. Ah, ó tẹ̀ da ìyá àgbẹ̀rẹ̀ ah, dúró sí mi lórúkọ ẹ̀. abẹ́kẹ́ abẹ́kẹ́ ò sì bẹ̀rù ọlọ́run abẹ́kẹ́ lẹ́yìn èmi nìkan tí mo wà. going to go and bring him out. abẹ́kẹ́ ó sì bẹ̀rù ọlọ́run ìwọ dídí ìyàwó àfà bẹ̀rù ọlọ́run. wọ́n ṣètò. mo ti dọ́kọ̀. ẹgbẹ́ mi dákẹ́ èyí lagbódìgbà pọ́lẹ̀. ẹnu mi ti wọ́n gbọ́dọ̀. lagbódìgbà pọ́lẹ̀. ẹ ọ̀gá ọlọ́pàá aláyọ̀ ń bẹ̀rẹ̀ ìyá ń yọ̀ lọ́rẹ̀ ọmọ ọ̀dọ̀ fẹ́ ẹ má hesitate láti gbé ẹsẹ̀ ń bẹ̀ yẹn tí ẹ bá gbé ẹsẹ̀ ń bẹ̀ yẹn máa fìbọn fọ́ orí yín. ìyá bẹ dùn. ẹ ti gbọ́. ìyá yọ lọ o. wọ́n lè lọ fẹ́. wọ́n ní sọ máa fún yín pa. ẹ bá yẹ kó yẹ kó jẹ báyìí. ṣé wàá òkè? máa ń yìn. ló ń terrorize àdúgbò yìí tó sọ̀rọ̀ àìdẹ́gún tó ń dá aláàmú kiri bóyá ẹ̀yin méjèèjì ẹ mú ẹgbẹ́ lọ sínú kọ́ńtò. Ah, ah, ẹrù ẹ má ti mú lọ ọ̀gá ọlọ́pàá ṣé dúró sí ní dàǹgó yìí ògbólógbò adigunjalè apààyàn ni o bí ẹ ṣe ń mú lọ yìí ẹ pa kẹtùtù pa tẹ́gbà pa dáadáa ó máa dọ́fẹ́ padà wá sílé o nítorí wípé yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ̀bí lé wálé yìí ó ti pààyàn rèé. láì kó jẹ́ ìyàwó àfà mi o tí wọ́n gbọ́ ó ṣe kó tí yorùbá rí yorùbá sọ síta o tí bá gbọ́ ta gílásọ̀ àbójú ìyá ẹ̀jẹ̀ pọ̀ ọ̀rọ̀ àbẹ̀kẹ́ má mà jẹ́ ọṣẹ mọ́mọ́ mi là ẹlẹ́dàá mi má mà sùn. abiyamọ wáyé kọ́nà màmá fòmù pa wá lẹ́kùn ni ó. Ìdí ọ̀rọ̀ bẹ́ẹ̀ o, kọ́lọ̀ fi bẹ́ẹ̀ nìyí o. Ìdí ọ̀rọ̀ bẹ́ẹ̀ o, kọ́lọ̀ fi bẹ́ẹ̀ nìyí o. Ẹ wo ìgbẹ̀yìn ẹyẹ bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀. ẹlẹ́rìndé kí ló dé tó pé ìpàdé pàjáwìrì tó rójú oorun ló wà. nítorí màmá ni torí ọmọ wọn dúró sí mi wọn fẹ́ ká bá wọn ra ẹ̀mí ọmọ wọn padà kí ìjọba má bàa pa ọmọ wọn ẹ dákun yèyé. pàgà àníyàn lọ́wọ́ kan tàbí ṣe fún ìyá abẹ́tí gbàgbé àbùkù tó fi kàn wá lọ́jọ́ sí mi. yóò sí nǹkan tí sáàmù fi kọ́. ìyá àgbà torí ọmọ yín dúró sí mi ńlá ṣe wá bá yín torí àmọ́ irú iṣẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ ni ṣe rí àwa tẹ̀ ń wò yìí ológìní ni wá bàbá wa gorí àjà tán ojú wa tó lé bẹ́ẹ̀ lójú wa tó kù. bẹ́ẹ̀ ni. kẹ́ ẹ lè ra gàbó kẹ́ ẹ sáàdì ọgbà kọ́gbà lè gbà yín bẹ́ẹ̀ ni torí àwọn agbófinró. ẹ mà kárẹ̀ ẹ mà ṣeun ẹ mọ ṣe tọmọ mi ń ṣe ẹ dákun o tá ń fọ̀rọ̀ lọ yín o láti ilé kẹfà ẹ dá lóhùn mo ní tá à ń fọ̀rọ̀ lọ yìí láti ilé kẹfà ẹ̀mọ tẹ́tẹ́ǹtẹ́ ẹ̀mọ tẹ́tẹ́ǹtẹ́ òun tutọ́ ló ń sọ̀rọ̀ ẹ wọ ẹṣọ́ ara yín o ẹṣọ́ ara yín o tí n bá mọ̀ pọ̀rọ̀ ràdàràdà báyìí lẹ wá bá mi sọ yín wá gbà tì yín ẹ dá lóhùn ìyá àgbà ṣe rí ibà yín wò wáyé a lè kéré lójú ni ṣùgbọ́n àdàgbà síkùn ṣẹlágbà tó wà lójú títí yẹn òun ló ń bẹ níkùn títí wa kẹ́ ẹ lè mọ ipa mọ́rúṣẹ́ tọmọ yín ṣe. Ah! ọtán asáàrin àwọn ọkà èèyàn tí ń gbé kí lẹ wíhun àṣekà niyi ẹni bí o ẹni bí o tí ń bá mọ̀ pọ̀rọ̀ rádaràdá yìí wọ́n gbá sí yìí ẹ dúró náà o ta lọ́wọ́ àpolongo fún yín o pé iṣẹ́ tọmọ mi ṣe ẹ kéré lójú ẹ dàgbà ń kùn ẹ èmi náà dàgbà láàyè ara tèmi ṣé wàá rí ààbò tẹ́ ń wíwùn èmi fúnra lára mi igbó gbóhùn ọ̀fọ́mọ mi ilẹ̀ ní bò ní ọwọ́ ọlọ́pàá kankan ò sì lè tẹ̀ kí lẹ tó fẹ́ ṣe o. ìyá àgbà korokoro báyìí láàrún fàdítì torí pé àwọn ọjọ́ tó ń ṣe náà láṣẹ ní káwá báyìí. ẹ gbé gbogbo ẹnu yín sọ́hun kí ló gun àtẹ̀mọ́nù ẹ máa tẹ́tẹ́ ń tẹ ẹ máa tẹ́tẹ́ ń tẹ mo rò pórí yìí fẹ́ burú ẹlẹ́dàá yìí sì fẹ́ kàn yín kó lórí kí ló dé ganan ẹ wo mo polongo yìí fáyé kò sì síhun tẹ́ ẹ ṣe kò sí nǹkan kan tí ọ̀ṣọ́mọ mi ọwọ́ ọlọ́pàá kankan ò lè tẹ̀ ààbò tèmi ju gbogbo èyí tẹ́ ń wí yẹn ẹ má jẹ́ orí yín ó burú o ẹ má jẹ́ ẹlẹ́dàá yín ọkàn yín kó lórí o ẹ ṣú ara yín. káàlì bá yín rájà kó ní ẹgbẹ́nu sọ́hún ẹgbẹ́nu òṣì sọ́hún ẹ wá bọ̀ o ẹ wá bọ̀ o bó o bá lò ó ṣe. ṣé gbogbo bí yìí òjò jẹ́ kólúwa rẹ̀ lè mọ bí ó bí bí ó ṣe. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ nǹkan. ṣèbọn ní àwọn onígbàwọ̀ gbọ́wọ́ báwo bá gbàwọ̀ onígbọ̀wọ́ àwọn àṣẹ àwọn àfàyà pẹrẹgẹdẹ. kí ìyá àgbà bẹ̀rẹ̀ sí ní ràn mọ́ fún ara wọn ṣe bọ́ sẹ́pẹ́ àwọn ẹ̀dá fún ara wọn ni kọ́ máa ràn lọ́wọ́ fún ara wọn kò sí ìrànlọ́wọ́ kan tá a fún wọn bíbá. ẹyẹ ẹyẹ bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀ ìyá àgbà a ti ṣetán láti ràn wọ́n lọ́wọ́ torí àwọn onígbà onígbọ̀wọ́ tí àwọn ò bá gbọ́ onígbọ̀wọ́ àwọn atẹ́ àwọn ajá. òkùnkùn láyé o òkùnkùn láyé o òkùnkùn láyé o ayé fìsọ́sì ayé fìsọ́tù mo jẹun òkùnkùn mo mú mi òkùnkùn èmi ayégbèmí o mo fọṣọ òkùnkùn bọ́ra ibikíbi tí ìwọ dúró sí yín bá wà mo fẹ́ rí ẹ báyìí o. ẹyẹ rèdè mo fẹ́ kó o tara tètètètè kó o sáré lọ gbé dúró sí mi wá bá mi níbí ní kíákíá. ó dá yèyé mo dé tán. yẹyẹ yẹyẹ o olùpè mo pè olùpè mo pè olùpè mo pè dúró sí mi mo pè dúró sí mi mo pè dúró sí mi mo pè èmi awo ìwọ awo táwọn bá pawọ awo ajẹ dúró sí mi o gbogbo ibikíbi tí ẹ̀mí rẹ bá wà kó darí bọ̀ wálé o. yẹyẹ o. ìyá àgbà ẹ̀ka òróró. Ah! abẹ̀kẹ́ ni abẹ̀kẹ́ lọ́dọ́rú èyí wò tó gbá mi lọ́mọ o ẹ gbà mí ẹ má wo mi ẹ má jẹ ayé mi ó di kòrò fún ẹ dákun ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ni pé mo fẹ́ dájọ́ mo ni mo fẹ́ ni mo fẹ́ gbẹ̀san o ọlọ́run sì ṣe òun náà bí mo bí kàfílà ló kọ ọmọ náà. ẹ wo ìyá á gbẹ̀san ni o torí pé kí ni ẹni tó bá pa igún kì í kájú ẹni tó bá pa kàràmọ̀gbò ni kò ní káṣù bẹ́ẹ̀ ni dandan ni ká gbẹ̀san. ẹ bá mi gbẹ̀san. Àbẹ̀kẹ́ Àbẹ̀kẹ́ ló dọ́rùn eléyìí wò tí Àbẹ̀kẹ́ bá gbogbo kúkú àwa ìyá rẹ̀ á ṣe kí ni àgbọ̀gbọ̀ sísìn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ bàbá kòkó ní kókó àlàyé ní dáhùn àfilẹ̀ ọmọ àbẹ̀kẹ́ o alákọ̀ọ́kọ́ rẹ̀ rèé o tí má pè lẹ́lẹ́kejì ibikíbi tó bá wà kó o ta sí wèrè kó wá gbọ́ mi àfilẹ̀ ọmọ àbẹ̀kẹ́ o ẹlẹ́kejì rèé o tí má pè lẹ́lẹ́kẹta tó o bá dáhùn o jẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o dàgùtọ̀ jẹmọ̀jẹmọ̀ àfilẹ̀ ọmọ àbẹ̀kẹ́ o. ìyá ó yá ẹ wá sọ gbogbo kàfílà ọmọ àbùkù tó ẹlẹ́dàá kàfílà kọ́ ọ máa gbọ́ o ọ gbọ́dọ̀ jẹ́ èèyàn mọ́ látòní lọ ó máa ṣe rédèrèdè. ó máa da gbogbo ẹbí rẹ̀ láàmú. bẹ́ẹ̀ ni kò rí. àṣẹ́gun àṣẹ ẹyẹ àṣẹ àgbààgbà ẹyẹ ooo. ẹyẹ bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀ dúró sinmi dúró sinmi wọn lọmọ owó èkó lójú ọwọ́ dúró sinmi torí wọn ní ẹ̀mẹ́ta là á po pópó alààyè yẹn ní dáhùn <laughs> kókù tiẹ̀ dáhùn iṣẹ́ tí mo fẹ́ rìn ọ́ hmm. dúró sinmi ó ti dà wọn ní làbólàbó là ṣìrìṣìrì ládọ́ka bàbà ayé ni kàǹkàn ṣúbàṣù ayé níbi ìṣúlẹ̀ sí lọ gbogbo ẹni tó rin oníṣẹ́ dé tòrútòrú mo fẹ́ kó dìde kó gbéra kó bẹ̀rẹ̀ sí máa máa ṣe wọ́n ṣàkàṣàkà kí wọn náà lọ gbẹ̀sán káwọn náà máa jẹ wọn mọ́ torí wọn ní orúkún awo lẹ́lọ́jú awo òògùn awo lọ̀rọ̀ tí ọba balẹ̀ iṣẹ́ níṣẹ́ àwọn náà ní jẹ wọn mọ́ bẹ́ẹ̀ ni ọ̀ká rẹ̀ ọmọ ògùnjàlá ọ̀ká rẹ̀ jẹ́rẹ́ o jẹ́rẹ́ o à ah, èmi wọn àjọ tẹ̀sán ẹ̀ bọ̀ àṣẹ ní tèmi ọ̀kàrẹ̀ gbogbo ẹni tí òye ó dúró sinmi ọ̀yá tètè máa putú mẹ́wàá tọ́dẹ̀ panu gbó kóhun náà máa jẹun ọmọ kó má rojú kó má ráàyè kílé ọmọ àgbà kọ́lé ọmọ àgbà kóhun ní òdi rédèrèdè máa ṣe dúpẹ́ fún ìṣèpá ìyá mo dúpẹ́ alhamdulilayi rọ̀bì alámi ah ìyá káàárọ̀ ọba tó tóbi mo dúpẹ́ mo túbà rẹ mo dúpẹ́ o. Allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow, allow. الحمد لله الحمد لله الحمد لله ní ṣe bá yá mọ́ báyìí alhamdulilayi ló bí aláàbò. ìyá mi ti pé gbogbo lásìkò ìṣẹ̀lẹ̀ náà yọ ọ má bẹ̀rẹ̀ ká níjọ́ kìíní àná torí nítorí ń dọ̀ ẹ̀ tó ń sọ ló fa gbogbo lásìkò ọmọ ẹ ti ó ti kó ju àwọn kan tí ò ṣe gbọ́ odidi ọmọ ẹ̀ mọ́mú ọdún wọ́n ti dá àmọ́ pé mo bí ọmọ kan tí ò jẹ́ kí n máa mú ká níjọ́ kìíní àná tó ti fọmọ ọlọ́mọ lẹ́ẹ̀kan kó tí wọ́n lọ yìí ò lè tẹ̀lé fún ọ̀nà wa rí báyìí kì í ṣẹ́jú èmi náà kì í ṣẹ́jú mi nígbà tí dúró ti mi sọ fún mi wípé òun máa pa mí òun máa pa mí ni tí bá ti rí dúró ti mi àyà mi á ṣe kì kì tí bá ní dúró ti mi ò ní pa mí tó lọ pa mí ńkọ́ olójẹ́kẹ́mi náà tètè ṣe ohun tí mo ṣe yìí. ẹ bá ti lọ sódà àwọn ọlọ́pàá kí ẹ lọ ṣàlàyé fún mi kẹ́ẹ̀dẹ̀jẹ̀ kó yí wọn kó kọ́ máa sọ wípé ẹ̀ ń lè wá síbẹ̀ wá ṣàlàyé fún àwọn ẹ wò yín ẹ máa wò ó sí ẹ dídé mú ọmọ lọmọ ẹ fà á sí ọwọ́ àwọn ọlọ́pàá ní ṣojú ìyá ẹ abiyamọ níyà yẹn náà ó máa dùn. mi ò mi ò mi ò mọ̀ yẹn mo ti ṣe yẹn mo ti ṣe yẹn yẹn ti kọjá nìyẹn a dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ibi tọ́rọ̀ gbé dé yìí o ibi tọ́rọ̀ gbé dé yìí àríwú. Abẹ́ẹ̀ni bàbá tó bí ẹ lọ́mọ ni ìmáàmù tí mo fi ẹ fún mi bẹ́ẹ̀ ni ẹni béèrè ọ̀rọ̀ tó fẹ́ díẹ̀ nígbà tí mo kúrò lọ́dọ̀ yín mi ò tètè mọ̀ pé mo lóyún mo délé bàbá olówó tán tó mọ̀ pé oyún wà lára mi torí pé kì í ṣe pé tí mo délé náà ni bàbá olówó tó mọ́ mi mo wá rí wípé à ti lóyún àmọ́ ibi yóò ṣe padà sí fún mi mo wá wò wípé jẹ́ ìjókòó ara mi àti pé bàbá olówó gangan fún ara ẹ̀ òun gangan ní ìdí ọmọ ló ṣe jẹ́ kí n pé ó dá kí n tiẹ̀ bí ọmọ yìí síbí báyìí ó ní mo ṣe bí síbi tí mo fi sí lọ́dọ̀ bàbá olówó bàbá tó bí ẹ̀yin méjèèjì nìyí bàbá ti bí ẹ̀yin méjèèjì fún nìyí ọmọ ìyá ọmọ bàbá ni yín o èmi mo bí yín o bàbá yín nìyí o. ṣé lóòótọ́ ni pé àbúrò mi ni àrí. ìyá rẹ ni obi olóńsọ fún mi sí. Ah! àbúrò ẹ ni o àbúrò ẹ ni o gbogbo tẹ bá fẹ́ lọ ṣe tẹ fẹ́ fi mọ̀ pé bóyá òótọ́ ni mo sọ bó ṣe kìíní lẹ fẹ́ ṣe ni ẹ lọmọ ó dá mi lójú torí mo lóyún mo dáhùn tán ni mo rí pé mo lóyún bàbá olówó òde ìsúnmọ́ mi tí mo fi mọ̀ pé mo lóyún ṣùgbọ́n torí pé ó nílò ọmọ lèmi náà ṣe wò pé ẹni yìí nídìí ọmọ jẹ́ ìjókòó mi síbẹ̀. Ah! ọlọ́run ó máa tóbi ó o àtòrí ìkànṣe kan mọ̀ níwọ̀ àti gbogbo làásìgbò tí ò bá ṣẹlẹ̀ táàrínrín kọ̀rọ̀ nínú yàrá táàrínrín ìbàdàn lójú kan náà àṣẹ gbogbo àṣírí tó tù kò ní ọ̀tọ̀ níbi táwọn ọkọ̀ kà sí mo sì mọ̀ pé wọ́n a gbọ́ alhamdulilayi. mọ̀ dúpẹ́ lọ́lọ́run ẹ ó wá kú ìbéèrè kan tí máa fi ẹ ẹ kàdílàjì ẹ sọ̀rọ̀ tó fún mi wájú lọ́lọ́run àti tàbí màmá ṣé ẹ tí ìmọ̀ bára yín ṣe kankan pọ̀ jẹ́wọ́ kámọ̀ kan lọ́sọ̀ọ́ báyìí kò tí ì sí àríwú nǹkan kan ò gbọ́dọ̀ darí pọ̀ nǹkan ẹ̀ tiẹ̀ ẹ mọ̀ ìyá méjì àmọ́ ọ̀fẹ́ tó ṣe wọ tí ẹ ní ah, ọ̀dọ̀ mọ̀mọ́ kò ṣeé ṣe o gbogbo ìdààmú tó fún mi tó mọ̀ ìjà tí mo mọ̀ ló tí ò ti jẹ́ kí láti lọ sí nǹkan tí tí ò dá tọ́lọ́mù òfẹ́. Ah, ọlọ́run àṣẹ wọn ṣàforíjì mi ẹ foríjì mi ẹ dáríjì mi èmi lọ dáadáa tó dá gbogbo ẹ̀ sílẹ̀ ẹ foríjì mi ẹ foríjì mi o ọlọ́run ọkọ alálùbáríkà lọ́lọ́run ọwọ́ náà ní gbé ilé kù fẹ́ra yín ọmọ ìyá àti bàbá kan náà ni bọ́lọ̀ ti nírìn àjò máa rí òun lórí láti pàdé. ẹ̀yin lẹ ò mọ̀ o mọ̀ o ẹ̀yin lẹ ò mọ̀ o mọ̀ o ẹ̀yin lẹ ò mọ̀ o mọ̀ o ẹ̀yin lẹ ò mọ̀ káfí o ọmọ lè mọ̀ mm, eh. ọmọ lè mọ̀ ọmọ ẹ̀yin lẹ ò mọ̀ o. ìjà gírí ìjà ní ìjà ní wàhálà ti lé ibi tó bá wọ̀ gbàmàlà ẹ̀yin lẹ ò mọ̀ o kábíyọ̀ ọmọ lè mọ̀ mu kábíyọ̀ ọmọ lè lọ mu kálíjà ọmọ lè mọ̀ mu ẹ̀yin lẹ ò mọ̀ o ẹ̀yin lẹ ò gbogbo náà ń jàre àjẹgbẹ́gbọ́. àdèrè gbóná mẹ̀mẹ́ tutù lójú ó gbóná lẹ́yìn ló ẹ̀yìn lẹ́ lẹ́yìn lẹ́ ò mọ́ o ẹ̀yìn lẹ́ ò mọ́ o kábíyàn mọ́ lè mọ́ o ẹ̀yìn lẹ́ o mọ́ o ó ń bọ̀ o ó ti dé ẹ̀yàgò ẹ̀bìlà ẹ̀bìlà ẹ̀yìn lẹ́ ò mọ́ o kábíyàn ẹ̀yìn lẹ́ ò mọ́ o. Rayu, rayu ni. Ojúde, ojúde, ojúde, kami, Kábì, ọmọ lè mọ̀ ọ́n.